gbọ́. ènìyàn ibi máa pọ̀ láyé yọ ṣẹ́ǹbí wa èèyàn yọ evil drag. àìfúnra èèyàn ni ọ́ ló ń jẹ́ káyé ṣe dàbó ti dàyàn. àìfúnra ọmọdé máa ní ọ́ lọ́ṣẹ̀kú pọ̀ mọ́ ọ̀dẹ́. ṣé funfun ni àbí dúdú ṣe bá fojú ara wa rí mú ọ̀rọ̀ ìfojú jẹkùn wọ̀ àbí apani jẹ́ ọ̀rọ̀ ìfojú tútù nígbà mìíràn ṣó lè pani jẹ́ ohun ọ̀wẹ́ ni ẹ̀jẹ̀ àbíra wa ọ̀rọ̀ yìí máa gbọ́gbọ́ ká fúnra ṣe onílé tí yóò bá fúnra ó lè ní ọpọlọ. ilẹ̀ lọ́dún wọn ẹja rọra ni ó àìfúnpá èèyàn yàn ni ó ló ń jẹ èèyàn jẹ̀bi ó ẹ̀kọ́ láyé kálí tàbí yá ó gbèsè sí i ni ó. báwo bá sọ̀rọ̀ ló ṣe ló ń ṣe lẹ́gbẹ̀ẹ́ ìfura. báyìí sàyẹ̀ jọ mo ní ìdìbò lọ́wọ́ yìí kò síbi tí mo lọ tí mo ti ń bọ̀ ẹjọ́ ọ̀nà destination ni mo ti ń bọ̀ tí èèyàn bá wù wá lè padà sí ibi tí mo ń tó máa kò síbi tí mo ń lọ kò jẹ́ síbi tí mo ti ń bọ̀ it's just unknown destination ìfẹ́ mo ti ń bọ̀ bẹ́ẹ̀ ni sọ. Thank you. matter. ojúlówó ojú ṣàánú you know bó ṣe bá mi sọ̀rọ̀ àmì ẹ̀ ṣe ní tèmi ṣọlọ ó ní òun ní destination òun ò lè ní source I was like how could a human being máa wà tí ò ní wọ́n ti ibi tó ń bọ̀ tí ò dé ní tó ti lọ. ìdí nìyẹn tí mo ṣe ìrànlọ́wọ́ tí mo fi kó wá sí ilé ìdá bóyá tí wọn náà bá rí wà tí ẹ tí ìbámu fún ìrànlọ́wọ́ títí tó máa fi gbé ìrànlọ́wọ́ ìwọ ni ìrànlọ́wọ́ yọ sí ṣé tó bá wá fẹ́ ràn lọ́wọ́ ó wá need láti gbé wálé mi. tóbi mo fẹ́ kí n gbé lọ. ibi tó bá wù ẹ́ kó gbé lọ o lè gbé lọ mọ́ṣáláṣí tó bá wù ẹ́ lè gbé lọ church everywhere tó bá wù ẹ́ lè gbé lọ bó bá dẹ̀ rí gbígbé sí gbé lọ sílẹ̀ àwọn fẹ́rẹ̀ tẹ what what she doing here fún kí ni lọ. gbàgbọ́ excuse me excuse me excuse me please please. ìsinmi tí mo fẹ́ gbé lọ náà mo náà kí àwọn ọmọ mi. ẹ yẹ yẹ yẹ gbogbo ìjókòó. wọ́n gbé yín wá báyìí ẹ fúnra yín pa ẹ dìrà yín bí àlùbọ́sà báyìí wá bá mi nínú ilé. ó lè wọ̀ ní destination ó láyè kó sí ẹ̀rù mọ́dúndún gàrú tó wọ̀ ó gbé wọn wá sínú ilé níbàyìí ó wá sọ fún mi pé tọwọ́ má tọwọ́ bọ̀ mí lẹ́nu. ìyẹn yóò tí ìdìbìdè sí mo rò pé mo rò pé ó bá mi ṣe é. Ah. ìwọ ni kò tèkè yìí sí ìwọ ni kò tèkè. ọ̀pẹ̀lẹ̀ ń tiẹ̀ ṣùgbọ́n torí nǹkan tó ń ṣẹlẹ̀ ó lọ́mọ̀ tó bá yẹ pé wọn náà ló wà ní position ìyàwó mi wàá ṣe jù bẹ́ẹ̀ lọ that's my wife that's my woman understand tó lè máa wọ ayé ń bọ̀ mú tíra láti pè kí n sọ fún ká tó délé understand èmi náà ti dùn nǹkan báyìí náà mo mọ̀ pé it's gonna happen you understand but um, I hope kò ṣe ìjọba ṣùgbọ́n tó bá nílẹ̀ ẹni tẹ̀lé tó ṣé kí n lọ yọjú sí ẹ̀hẹ̀ mo ń baby baby. Ah, kí odidi kéde ọlọ́run yẹn ogun wá bá mi ó gbá ká mi wọ́n ó dẹ̀ sọ fún mi pé ojú ló lójú ṣàánú irú ojú burúkú ò nìyẹn ná ẹ. calm down na o ṣe ń pa inú mọ́ mi ṣé kí òun náà ni mò ń bẹ̀ látàárọ̀ ni mò ń bá sọ̀rọ̀ i mean this lady mo mori from anywhere uh -huh. i lost memory and i'm trying to help. o lost memory ẹ o wá bá wa nínú ilé mi. that's what i feel o kò fi gé na. jọ́sí she thinking? ṣé ò ti ẹ̀rọ onú rárá ni ṣé òun nǹkan tó ń sọ ni? ọ̀dà mo fẹ́ bí ẹ lè rí ọ̀rọ̀ ó ò mọ́rí àbí? ó ní mẹ́mórì ìjù ó wá gbé wá nílé títí ẹ ó ní mẹ́mórì ìjù ó ráyè ìbí bẹ́ẹ̀ yẹn ó dì tinú síta ó dira ẹ gbìyàn tán dira tó ń gbìgbà tán bá dìyàn sínú agolo ó dira ẹ wá bá ẹ ó dẹ̀ gbé wá nílé mi jọ tí wọn kọ́ bá ṣẹlẹ̀ ń bolo fẹ́ lọ náà kí ló máa sọ. ọlọ́run jẹ́ kí nǹkan kan wọn náà ní gbàdúrà kí wọ́n ṣe náà. ẹ̀ẹ́ so mo ti gbàdúrà ayé mi tán débi tí màá mú sí tiẹ̀ mo ti máa máa gbàdúrà pé kí nǹkan má ṣe abẹ́ẹ̀kọ́. mo fẹ́ bí ẹlẹ́rìí kankan sí ìgbà ó gbọ́ngàn lónìí. bí jọ bí yín kú àti wá àti ẹ̀ mẹ́mórì òṣì tó sọnù lọ́wọ́ yín yẹn tẹ̀ ń wá kiri yẹn ibi tó ti máa rí ibi tó ti máa rí agbára àwọn gọgọ fúnra rẹ̀ kò ní ká torí nǹkan tí máa bẹ́ẹ̀ fanu lé. bíbí ojúlówó ojú ṣàánú o ohun tí ó ń da kò da kò da ní í jẹ́ má jẹ́ ń jìyà láyé mi o. sweetheart níbo ni wùmí wà. wùmí wùmí come here ah ló dé o jẹ dínà ni ó bá a jẹun ni ló ṣẹlẹ̀. mi ò kí ń jẹ oúnjẹ báyìí. kí ló ṣe oúnjẹ sẹ̀mú lásán lórí ètò it's not bad kí ló máa ń jẹ àbí kí ló like láti jẹ baby kí ló like láti jẹ. practical part jẹun bá tó hmm sweetheart sweetheart ìyàwó mi. ẹ̀ríkọ́ ti chẹ́ǹjì ẹ̀ mọ́ wọn lọ́wọ́. four days ṣe sọ pé jẹ́ kì í ṣàbúrò ẹ̀ àtúnṣọmọ ọ̀dọ̀ ní tìṣọ ọmọ ọ̀dọ̀ ẹ̀ ó dẹ̀ rírí ní nọ́ọ̀bù àtàwọn kí ló ṣe wá jẹ́ àbí ẹ̀ẹ́ kí wọ́n ti ń pè wá tẹ̀wá jẹ́ pé ó tiẹ̀ lọ́wọ́ máa jó níyàwó náà tó fẹ́ fẹ́ yàwó yẹn ìṣe àṣọkọ̀wé sọkọ̀ orúkọ náà lọ́kọ̀ máa he ìyàwó máa ń wálé wákàyà ni. exactly at least àṣebàtẹ̀ sọ fún mi pé òkè o second wife mo wá mú báyọ̀ besides kí ló máa sọ fún òun jẹ iye tó máa fi fẹ́ yàwó yẹn ní. what is he thinking kí ló ń rò what was he thinking kí ló ti rò tẹ́lẹ̀. nínú nǹkan tiẹ̀ àbí nígbà tí àwọn bó ṣe jẹ́ èmi náà kàn tiẹ̀ sọ bẹ́ẹ̀ rẹ̀ olóníyàwó pàápàá tiẹ̀ ṣe jẹ́ èmi náà kàn dẹ̀rọ débẹ̀ náà pé ah, kí ni ká wá wí. ẹ wọlé àti ìjọ tọmọbìnrin yẹn ti wá wọlé ìgbésẹ̀ ìgbóná kọ́ni. ṣe máa pa sórí ibi tí èrò sí ìpínlẹ̀ ọmọ inú yàrá wa ló kọ́ mi sùn kódà mo máa ń ṣọ lójú mo máa ń ṣọ lẹ́sẹ̀ ní ìkínsùn mo máa wò wíwò máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ jáde nínú ilé at any point jáde ìmọ̀ mi rí mo wò anything he doesn't even sneak out of the house at all but the room. àìkọ́mọ́gbọ́bìnrin bọ́mọbìnrin ṣe jẹ́ nìkan ní problem tó wà. mo wá sọ fún yín tẹ́lẹ̀ kó má dàbí ẹni wípé mi ò tẹ̀ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí tó bẹ̀rẹ̀ máa mi ti bá bẹ̀rẹ̀ pẹ̀lú tọwọ́ tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú tọwọ́. ojú tó bá farabalẹ̀ ló máa ń rí mọ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo kan ní sùúrù ń bàjẹ́ o gbogbo ọlá máa lo nígbà tí ọlọ́run ti yìí wọ fún fẹ nínú bíà ìyá mi lè kí kó lè tí wọ́n sọ fún mi bàbá fún ọ̀rọ̀ nílẹ̀ fún mi òun náà kò ń ṣẹlẹ̀ tí mi lè pé má pè é ọkọ ọmọ ẹni náà ni bí ọmọ náà ni mo dẹ̀ mú tó ti dandan kí n pe òun kúrò wá sọ fún mi nítorí tọ́bí náà bẹ̀rẹ̀ fi wá rú ọwọ́ tó di pé ń gbọ́dọ̀ ní àdìjọ alẹ́ wákà rẹ̀ mọ́ á lè ṣàlàyé pẹ̀lú ìgbà sọ fún mi nígbà tó bá ṣe tó bá ti dàrú náà ṣé mi máa lè kókó dání lọ àbí ń gbà wá ní màá lè ṣàlàyé ọ̀ àbí kò ṣe sí. ìyá mi tí ó gbẹ ìyá mi ó lè jẹ́ bó wá ṣe náà ló kọ́ àrùn lọ́la mo dẹ̀ mọ̀ kó ṣe mo rẹ̀ sí ní apá. àwọn láago mélòó tí láago láago wẹ́wẹ́ báyìí ó sì dàgbò ńlá ah, ah. Ah. ìyẹn tún kàn ní. ọ̀jẹ̀ wọn ti ga. Hmm. Olúwa lọ. Eh, eh. Ah, eh, ẹ ẹ me. mi kí tó rí tán. Ẹ wá lè sọ fún mi kí ẹ ń bọ̀. Ẹ ṣe rẹ̀ pé mo kéré kò ní lókè. Má lè má lè ní ẹ kéré. Inú mi dùn pé wọ́n rà Mo mi. Hmm. So at this your age o ṣì ń kiri lọ máa káwọn ọ̀rẹ́ ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ wá kíwọ wọ́n lọ kí wọn kiri ìgbà tó níṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ọlásùkọ́ mi ó dàbí fọmọ kékeré ló ń gbéra ẹ̀ àbí right jọ how old are you twenty seven so at twenty seven o ṣì ń lọ you're still going about greeting people saying hi to your friends àbí ó rí pé ò ò lọ́pọlọ nǹkan tó kú ẹ̀ kù nìyẹn èyí business ò ṣe iṣẹ́ ò wá afún ẹ lówó sọ fún fẹ́ máa tajà àárí kókó ẹ mm-hmm. ẹhẹn màmí sọ pé ó kí n wọlé láwọn àgọ tó lọ́mà ah. láwọn àgọ tó dìbò ló máa ń dé bí òru bí òru. Ah, màmí màmí ń parọ́ máa gbá ojú ẹ̀ ayọ̀bọ̀ sí mi lọ́wọ́. Ah, mo máa parọ́ lórí yẹn. wọ́n parọ́ orí màmí ò pè é. Mami wa okay. Mami sick. Ah. kini ha. ah? ni pe ah? pé o máa ń late. Ah. Kò ye. Gbogbo tí mo máa ń bá sọ náà rí. Àtọwọ́ business tó kọ̀ fún bèrè ibi tó gbé wà. Àbí mo gba kọ́bọ̀ lẹ́nu lọ́pẹ́ mi. Mo lè sọ fún wọn ṣé bó bá jẹ́ pé eh, tí ẹ ṣe ṣe bí wọ́n ṣe ṣe láti ẹ̀ ṣe àrùn kan gidi fẹ́. Débi tó a máa lè kówó fún wọn nígbà tí wọn ò ní ní sùúrù àbí kẹ́ jáde máa ṣe bàlàbàlà káàkiri ìgboro ṣé ẹni tó ń ṣerú ẹ̀ máa rọ́kọ gidi kan polling bag ní òfin kárì lọ́dí ọkọ̀ gbẹ̀yìn ọlọ́run ò dẹ̀ ní ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o kò sí ẹnìgbà tó ta ká ìwọ ni kò túwà rẹ̀ ṣe èmi náà gbàdúrà rú. wọ́n ní ẹ túwà ara yín ṣe kẹyẹ bàlàbàlà kiri. ilẹ̀ lọ́jú òun ní mo fẹ́ rí ẹ àràrà o sí nǹkan kan ayọ̀ ni ah, ẹ ṣé mi lè pè ẹ nígbà tó ní má káyà sókè ó dà jẹ́ kí n kúkú ṣàlàyé ìyàwó ẹ ló ṣàlàyé ọ̀rọ̀ kan lójú mi wá ní kó fi gbogbo ẹ̀ sílẹ̀ tèmi pẹ̀lú ẹ̀ bá ríra wàá ṣàlàyé fún mi ìyẹn ni kì í ṣe nǹkan tó lè má káyà sókè. Yeah. Baby, something like that náà nínú kì í má parọ́ ìyẹn náà ni torí bó bá tẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ìgbóṣòmọ̀ wa obìnrin nígbà tí ò rí rí tí ò dẹ̀ rí inú fámìlì yín rí tọ́lẹ̀ tún ní kì í ṣọmọdọ̀ tí ìwọ̀n bó ṣe jẹ́ kò sẹ́ni tó máa ṣe lóòótọ́ tí ò ní gbarata. ìgbà díẹ̀ wo la wá ń sọ bí bá a ṣe ń sọ ìsìn ó ti lọ sẹ́kàn kò dẹ̀ sọ́gbọ́n obìnrin ò lè ní sùúrù gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn lóòótọ́ mo ti gbọ́ ìwọ náà dẹ̀ kò pè ìgbéyàwó ẹ̀ kalẹ̀ kò ṣàlàyé fún un báyìí báyìí báyìí ni o ọkùnrin á lè balẹ̀ nígbà bá dẹ̀ ti lè sọ pé ìjọba ìlú lòun lọ́wọ́ ẹ̀ẹ́n á mọ̀ nígbà tí èèmọ̀ kankan olóhùn ṣákan rí i ó ṣáwà lé náà ni kò mọ bákan ló yẹ jẹ́ kó ṣàlàyé ibi tó fẹjọ́ ẹ̀ sùn ló jẹ́ kó ṣàlàyé èṣù oníwàárín ọkọ mi àmì ó dáa ó dáa ó dáa ọkọ mi ẹ̀mí ti mú láyọ̀ láyọ̀ ni kí wọ́n máa gbúrò yín ayọ̀ ni wọ́n máa rí ẹ̀ ó dáa fàyàwó ẹ̀ mọ́ra ṣàlàyé fún mo sì gbọ́ ẹni náà ti gbọ́ ọmọbìnrin yẹn kò nílé ó dáa mo ti gbọ́ ó dáa mo pọ̀ ó dáa ah, wọ́n gbogbo káàdì ẹ̀ náà máa fẹ́rẹ̀ ẹ̀ náà lẹ́kún ràṣà kò sí ẹ̀ wàhálà rọra Yeah. ẹ ká sọ eh, Okay. Um. To ok ṣo fẹ́ watermelon lọ apple i mean watermelon àti apple. No. Oh my God. Uh, I want this. Ah. You like it? Wumi, Wumi, Wumi, calm down. Oh, lè máa jẹ the báyìí títí. I want this. Relax. That's okay, ní sùúrù. Sọ́gẹ̀dẹ̀ ló fẹ́ àbí? bẹ̀rẹ̀ ló fẹ́ ah, madam èló lè lè gbà. ẹ mú ní five hundred. five hundred àbí ẹ kó bí o one five àbí two thousand. Oh, ṣé ripe one náà ni ẹ fẹ́ ní gbogbo ẹ. tí bá ti wọ́n kéde báyìí eh, inú mi máa ń dùn tuntun tẹ́lẹ̀ lọ ni. mo understand mo understand títí ló wà bẹ́ẹ̀ láàbọ̀ ẹ jẹun ṣé ká tiẹ̀ wọnú mọ́tò. ṣẹlẹ̀ ti wà okay. yeah that's okay ẹ bá a park. okay so mi mọ̀ pé ó láìkọ̀ ọ̀gẹ̀dẹ̀ tútù yẹn. Ah, wọ́n láìkọ̀. so ọ̀gẹ̀dẹ̀ yìí ṣé fi pé ah! ó máa yú ẹ. mi ò jó jẹ mi eh! àwọn other fruit wà ń bẹ̀. ó jẹ mí ò kì í yọ mi ṣùgbọ́n ẹ̀ ẹ̀ ah, ló máa yọ mi. ṣé ká gbé watermelon sí. watermelon eléyìí kọ́ ma. o fẹ́ ok. ṣọ́gẹ̀dẹ̀ yẹn ti tó hmm. eh, àbí kí n kó sí kí n kó sí. jẹ́ mẹ́gbẹ́ yásùkẹ́ madam èyí ló jẹ bẹ́ẹ̀ ọkọ sẹkùsì ọkọ kùsì oníkẹ kùsì. ẹ jẹ́ wọ́n rà sí ẹ jẹ́ wọ́n rà sí ṣó ti tó. ó jẹ́ èlò everything ẹ ẹ mú thank you. ẹ ẹ mú thank you. ó ti jẹ́ ìgbẹ́ wọ́n wọ́n lọ́wọ́. ó ti jẹ́ ìgbẹ́ wọ́n ṣó ẹ ó lè ó lè fún un. ẹ jẹ́ ní tukọ̀. ẹ ṣe o. gbé wá. take care easy wumi wumi. lọ́n ṣe wo lárọ̀ in fact rírọ àwọn kọ́sítọ́mà yìí màmá rí ilẹ̀ lọ́dún ṣùgbọ́n wọn máa máa kù. ẹ̀jẹ̀ rọ̀ àìfún. Mọ́mí onídúró ṣé bẹ́ẹ̀ náà ló ṣe fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ tó ni. Mo láìkẹ́ gan, ṣóbi she bá ti rí báyìí, ah, inú mi máa ń dùn ni. So èèyàn máa ń jẹ ọ̀gẹ̀dẹ̀ kó yó gẹ́gẹ́ bí iná máa ń Eh? Okay, that's alright. Ìyẹn ti túmọ̀ sí pé tí bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ kí n máa bẹ̀rẹ̀ ra ọ̀gẹ̀dẹ̀ bọ̀ àbí wàhálà use your belt take care easy ṣùgbọ́n ilé iṣẹ́ àmà tó ẹ jẹ lónìí hmm? wàá tún dọ̀là máa bẹ̀rẹ̀ mi bọ̀ pẹ̀lẹ́ take care easy. ẹ̀kọ́ mọ̀ bí a ó gbẹ̀sẹ̀ sí ni o. ènìyàn ibi máa pọ̀ wọ́n lè gbọ́. ènìyàn ibi 我不会放你光 shaft。 ó ń pẹ́ kébi tó pa kó mọ́ mọ́nàmọ́ná aláyé fi mí lẹ̀ jọ́. jọ ṣọkọ ẹ ló pè ẹyàn rẹ hmm, kí ló wá ń pè fún. ó ń béèrè lọ́wọ́ mi pé ṣé wù mí ti jẹun. no omi mi pé lórí lady tayin sọ̀rọ̀ yìí pé ṣó ti jẹun. Ah, <laughs> eléyìí tí jù kọ́ tà ń rọ. wait ẹ dúró kó má jẹ́ pé nǹkan tí mò ń rò ni o. kí ló lè máa rò. ọkùnrin ò ṣe é pìrìbìtì indirectly. True ọkọ ẹ ó ti fẹ́yàwó lé ẹ nìyẹn. Hmm. ọ̀rẹ́ má má trust ọkùnrin débẹ̀ yẹn ọkùnrin má lè ṣe handle. Hmm. Hmm. irọ́ àìní rẹ̀ òun ṣe nǹkan tó ń ṣe nìyẹn bọ̀ nǹkan understand. my own is má gba shit fún ọ ṣá o ṣáà try má gba shit fún ọ wo i'm getting scared right now like don't you get it bó bó ṣe ń ṣe pẹ̀lú ẹ̀ náà orí bó ṣe gbé gẹ́ọ̀ yẹn lé ẹ lórí ni. mo jẹ́ ẹ̀yọ́ kápẹ́ńtà ẹ̀gbọ́n ò lè fẹ́ yíyọ̀ ṣù láti bó síbò. ṣoṣù ọ̀ níbo kí ló máa sọ pé òun jẹ yó. bọ́n tí ń pè ẹ́ tó ti máa pè ẹ́ pé ṣé lady yẹn ti jẹun for kind of loud so nǹkan fọ̀. Hmm. fúnkẹ́ fúnkẹ́ please act fast wọ́n ní ìfúnra lògùn àgbà o. àìfúnra èèyàn ni ó ló ń jẹ́ káyé ṣe dà ti dà àìfúnra ọmọdé mà ní o lọ́ṣẹ̀kú pọ̀ mọ́ọ́dé ṣé funfun ni àbí dúdú ṣe bá ń fojú ara wa rí ọ̀rọ̀ ìfojú jẹkùn wọ̀ àbí apanijẹ́ ọ̀rọ̀ ìfojú tútù nígbà mìíràn tó lè pa ní ìjà o. pé kíyàn máa ń rìn gbèrègbèrè ìyàn máa padà rìn kò ní tiẹ̀ àfìgbà tí tọwọ́ padà kò ní ti tiẹ̀. ṣínú ìlú gbé ká mi mọ́lé. What's the meaning of all this? tí o bá ń funra o lè ní oko lọ. ilẹ̀ lọ́jú òun ẹ̀yìn èèyàn. ẹja rọra nìyó nìyó. àìfúnra èèyàn ni ọ ni ọ ló ń jẹ èèyàn jẹ̀bi ọ. ẹ̀ẹ̀kan láyé jẹ́ kálẹ̀. mo rí kí báwọn ṣé ìwọ mọ̀ pé ẹni tó bá wọn bọ́ ṣe ń sọ pé ẹ kúlé irú wọn máa ń padà ẹnu ẹ̀ káàbọ̀ ni. kò lè lò nínú ilé mi. yes. so stupid ni lẹ́nu ẹ. baby. are you for real. babe babe. kí ni màá ti. ẹ jẹ́ bíkẹ́. kí ni ìṣòro gbogbo kan tó ṣe yẹn. mo lè gbé ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣe bí ẹni tí ò bọ̀. ṣé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ ọmọ ọmọ ẹ̀ olùgbọ́ ọmọ ìrẹsì kí ló ṣe náà. ṣé mo kàn tó ṣe. mi ò fẹ́ mọ̀ mi ò tẹ̀ fẹ́ mọ̀ kàn tó ṣe lọ́sẹ̀ rubbish ló ṣe yẹn náà. mi ẹ wo. rubbish ló ṣe yẹn rubbish ló ń fẹ́ rubbish i mean nǹkan tó ṣe yẹn kò kò kò kò make sense kò mọ ọpọlọ dání rárá ìgbà ló di bẹ́ẹ̀ lọ ó lè ṣe bẹ́ẹ̀ lọ kọ́ lulẹ̀ èmi ó ti máa fọ owó ẹ̀ tó fún wa tó fún ọkọ̀ lọ́mọlọ́mọ làǹgbà sí nínú ọlọ́run tó tó yìí tó ọmọ eléyìí ọjọ́ ọjọ́ ọmọdé lójú ẹ̀ àbújọ́jọ́ ọmọ ẹ̀kẹ́ ó lè mú ó là ó là ń gbà sí listen mi ò fẹ́ fẹ́ gbọ́ I don't want to hear anything now apologize eh? sọ fún pé you're sorry. sorry sorry kí ni dà ọmọ kan lónìí ni kò ní dọ̀la ẹni ló máa kúrò nínú lẹ́mi bí mo ṣe ń wọ ẹ̀yẹ kò lọ́dún lé ìkọ́ra kéèyàn kó jáde kúrò nínú lẹ́mi. kò sí bàbá lakùn anybody láti fi jí ìtọ́ ọ̀bọ̀lá lórí ìlú mi kò nílẹ̀ yìí when i'm done i will leave ṣẹ̀rípọ̀ ti chẹ́ǹjì ẹ̀ mọ́ wọn lọ́wọ́ wọ́n ti chẹ́ǹjì ọ̀rọ̀ yìí o. ẹ wà lẹ́jọ́ tán gbà sílé ńdọ́mídò. wà lẹ́jọ́ ọ̀ràn o kọ́lọ́ màmá jágbá rú wọn sílé. jane ó ní kémi máa apologize fún ìdí ọ̀tẹ̀ tó kò gba létí. tí kò yẹ kó lọ́n bẹ̀ ṣá. bẹ̀bẹ̀ tó àjàlá ni mo trust her. bẹ́ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ nínú ilé mi màá bẹ ìdí ọ̀tá rẹ̀ for what? can you imagine? very stupid I, mean bọ́bọ́ ìkàn jẹ́ ó kàn jẹ́ kí ilé ìsú mi inú àwọn méjèèjì kàn bí mi ni. Hmm. wẹ́ẹ́ a lè sọ ọ̀rẹ́ mi ti lè join àwọn kakos àwọn tó máa apologize ọkùnrin àtàwọn tó máa ṣe everything láti keep at least keep home on now. mo dán sí owó òun gba shit ní tiẹ̀. <laughs> oníròdè kì í ṣe ẹran rírọ̀ bẹ́ẹ̀ ni tí kò bá ń ṣe mọ́mì tó ń ká mi lọ́wọ́ kù àwọn olóńgbòdójúmọ́ kọrin ní sùúrù ní sùúrù sí mi létí if not mọ́mì mọ́mì ni kò máa ní sùúrù kò máa ní gba fáyè sùúrù hmm. níbo ni sùúrù yẹn ti ń bọ̀ ọ̀rẹ́ mi sùúrù kẹ̀ èmi ò lè gba irú ẹ̀ tó bá dín pé mi ní ṣáà o forget èmi èmi ọlọ́run ti ẹ̀ ṣe tẹ́ pé kò tí ì dá wa lóhùn wẹ́ bí àtọ́rọ́ ẹ̀ ni ò ṣe tiẹ̀ tí ì dá wa lóhùn because èmi èmi wọn ò tí ì bí ìyá aláya ọkùnrin yẹn dá á gbé obìnrin wá ká mi mọ́lé yàtọ̀ sí yẹn á tún wá ní kájọ máa gbélé má ti poison àwọn méjì dànù èmi òun kò ní jẹ́ try ẹ̀. Hmm. kí lẹ́yìn sọ jẹ́ pé kí n ṣe. ọ̀rọ̀ mi farabalẹ̀ ṣorí tó bá ti láàmì déjì lówó gbogbo láyé ẹ̀. good point. <laughs> gbàgbé lásìkò bá tó àwọn èèyàn á máa jẹ́ àìsí ìkọ̀kọ̀ ṣe. wo. nǹkan ọmọ yẹn tó bí ń tì mí sílẹ̀ fà wá. Hmm. àìfúnra èèyàn yàn ni ó ló ń dá èèyàn jẹ̀bi um. tó bá continue láti máa imagine gbogbo ohun tó ń ṣẹlẹ̀ tó ń continue láti máa ro inú màá máa bí ẹsẹ̀ ni ṣebí ibi báyìí ló wà tí mo ti ní kó máa bẹ́ẹ̀ mo ní kó máa bẹ́ẹ̀ náà. kó máa bẹ̀ mí jọta ló gun yóò fún torí tọ̀bẹ̀ òṣèré náà ẹ kó jẹ ẹmọ mi ni o. Um, um, omi sórí gbogbo eléyìí tó ń sọ ò ní ìdẹ mm-hmm. ò ní ìdẹ sí a ti ń gbé gẹ́gẹ́ bí one family kò yẹ kí nǹkan báyìí máa ṣẹlẹ̀ nínú ilé tí mi lè wà láàrin gẹ́gẹ́ bí ọkùnrin kò kò kò kò right kò right ọmọ kí mi ò bẹ̀rẹ̀ ẹjọ́ kí n tó sọ wípé kó ṣe sorry fún ẹ i mean ó ti yẹ kó wò yẹn kó ti yẹ fi respect mi mm-hmm. kò sọ̀rọ̀ tó sọ sí mi tán lọ́jọ́ yẹn náà i mean you need to calm down kò sí wàhálà àmọ́ máa jẹ́ kó mọ̀ pé ọmọ náà òun làwọn sí mi. mi mm-hmm. èwo ni ọmọ náà làwọn sí náà kí n tèmi náà rọ̀ yìí. We need to be ilé now. why tó tún fi fẹ́ mú tèmi tó tún ṣe fẹ́ join mi mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ èmi ò gbá létí náà mi ò ṣe anything fún ẹ náà jọ́n torí ọlọ́run mi jọ jọ́n torí ọlọ́run bá but me bá mi dáríjì wọ́n máa ń instruct ẹ̀ kó tún bell? bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan see. please I mean take everything turn now. Everybody change rí pọ́ lover wọ́n ti chẹ́ǹjì ọ̀rọ̀ yìí o. ẹ wà lẹ́jọ́ tó gbà sílé. Mami, mo Àǹtí mi ń pè yín. Àǹtí ẹ̀. Ẹ. Ẹ mi ṣàlàáfíà ni. ẹ wo ọ̀rọ̀ yìí ti ń sú mi o. kí ló dé kí ló fariwo rọra bá mi sọ̀rọ̀ kí ni kí ló dé. mo ti ń pè lówe o ti ń láronú báyìí o. gbogbo etí dojúrú ni eléyìí ò kò ń ṣàlejò lásán mọ́ ó ti dàlejò ọ̀ràn mọ́ wa lọ́wọ́ o. ẹ ah, ah, ah. nǹkan tó bá sọ nù lé mi lábẹ́ jẹ́ ó ti ń fún ní problem ọkọ mi ifá ó sọ pé kò sí anybody tó lè lé òun kúrò nílé pé wọ́n bí aláya anybody rẹ including ọkọ mi. ó tó yẹn ẹ gbà mí ní fi sùúrù ṣàlàyé fún mi ẹ ó gbọ́kọ mi jáde ó ní kó lọ gbá sójà létí yẹn lọ gbá sójà létí wọ́n nà wálé tí gbogbo ojú wú tí mo bẹ̀rẹ̀ tí yẹn ń bẹ̀rẹ̀ sí níbẹ̀ mi kí ni màá bá òun mọ́ra ẹ ẹ lè imagine ó mà ti ń sú mi. Ah, kí n ti lùlù ṣe jẹ́. Ah. Ah, yé mi o wo wo ní sùúrù ọkọ mi ó ti tó mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ èmi gan máa yọjú sí ẹ máa yọjú sí ṣá ní sùúrù ní sùúrù ní sùúrù mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ ṣàfọkànbalẹ̀ mo ti gbọ́ ó ti wá tásìkò tèmi náà gbé ah eléyìí o kò mú gbọdọ̀ jókòó gẹlẹtẹ mọ́ mo gbọ́dọ̀ gbégbé sẹ̀ kíá kíá kíá pàápàá. ah mami ó ti jù bẹ́ẹ̀ lọ o. lágbára ọlọ́ọ̀ irọ́ òní kú ọkọ náà òní kú kọkọ òní ṣe mo ti gbọ́ mo ti gbọ́ ṣàfọkànbalẹ̀. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ó ti sú mi má má jẹ́ kí kí lùzì márèèjì mi. ó ti di dandan báyìí èmi náà bí mo yẹ jókòó yìí sí mo ti ń gbéra mo ti ń gbéra mo ti ń dìde àní máa gbé ìgbésẹ̀ ṣé màá tún gbọ́rú eléyìí máa <coughs> lọ má jẹ́ pa mí mo ti gbọ́ ó dà ọkọ mi máa pè é bó bá ṣe jẹ́ títí alẹ́ ìsọ́lá máa pè é eléyìí ò ṣe dúró wò mọ́ mo ti gbọ́ ó dà ó dà ó dà ó dà mo ti gbọ́. máàmì ah ẹ gbà Ọlọ́run má jẹ́ káwọn ọmọ ipa mi lọ bá bomi wá ná. ẹdí sùn kí ló ṣàǹtì mi. mo má má jẹ́ kí lè mi dàrú ṣàmọ́ṣọ́ máa ń gbélé gbọ̀fà ni jíjẹ́ mi mo jókòó sínú ilé mi ló kú wíwí gbégbé wèrè wá káyàn lò mọ́lé ló fa wèrè lọ́nà kí ló ké mi. kò sí ní tó ṣe ṣé ètò onímọ̀ sọ tó ń gbọ́ kò sí ní tó ṣe. màámi <coughs> ah, ẹ jẹ́ má <coughs> para yín kẹ́ ní sùúrù ah. ṣé mi lè fẹ́ máa fọ̀rọ̀ pamọ́ fún kí ló ṣàǹtí mi. wo bó bá tásìkò wàá máa gbọ́ kábọ̀ torí kò tiẹ̀ sí rẹpẹtẹ gbogbo tó ṣàn ṣàlàyé fún mi ṣá máa yanjú ẹ lọ́ọ́ máa yanjú ẹ mọ́ wọ̀rí bomi àfẹ́fẹ́ fún pa ẹ̀fẹ́ pa mí ni ìwọ náà ṣáà ṣe tiẹ̀ ń bí. màámi eh? kò burú má bí. wọ́n mọ̀ pé sí oníra ilẹ̀ lọ́jú òun ẹ̀yìn èèyàn ẹ̀jẹ̀ rọ̀. tọ́bọ̀lá mo fẹ́ kó jáde lé mi mi ò fẹ́ kó jáde torí fẹ́ kó bá mi ṣeré. owó. tọ́gbọ́lá. mi ò ṣeré o. ta ló ń bẹ ṣeré. Ìlú ẹbí ló ti di bọ́ọ̀lù o. Ìwé àdá tó dánwò nílẹ̀ pọ̀ ìlú láìkẹ́ ìyàwó tèmi tẹ́tẹ̀lé mi dáre ọ̀ṣọ́ fún gbogbo kò bọ́ sẹ́yìn. Kí ni gbogbo náà sẹ́yìn? Omi ò bẹ ṣe ni mi ò bẹ ṣeré rárá. Bú aṣọ ẹ̀ sì kò jẹ bó bàtà ẹ̀ kò jẹ má rìn lọ́sìsì. Wọ́n ní kò bú aṣọ ẹ̀ kò fẹsẹ̀ rìn lọ́sìsì ìbámu bẹ̀ ṣeré kí ni bàbá yẹn ń tra àti ṣe. rí iwájú yẹn rí iwájú yẹn eléyìí eléyìí ò jayé o eléyìí tó ń bọ́ ṣọ́ọ̀lù. Ah, ah, ah, ẹ má jẹ́ kó wọ eléyìí tó ń jà tó eléyìí ṣé funfun ni àbí dúdú ṣé bá ń fojú ara wa rí ọ̀rọ̀ ìfojú jẹkùn wọ̀ ọ̀rẹ́ ìyá ká ní jẹ́ ìtòrí tóbi ti ń bọ̀ àádọ́nù báyìí wà ti bọ́lẹ̀ lẹ́sprẹ̀sì ké bọ́lẹ̀ lẹ́sprẹ̀sì ó ní láti ṣe wàhálà kankan wọ́n bẹ̀ sẹ̀ wọlé báyìí ó ti yẹ wọ́n náà rí ṣe bí pé oyè. láyọ̀ lọ́rọ̀ ẹ ṣe tẹ̀rí náà ṣe rí this very beautiful. structure tó wà lórí ẹ̀yìn èmi kẹ́ máa bímọ lè ṣe ẹ lọ because nǹkan tí mo fẹ́ kọ́ sí ìgbà tó yàtọ̀ sí nǹkan tó wà lórí ẹ̀. wàhálà. so kí wàá lo price tí ẹ máa gbé sílẹ̀. ibi tèmi rò pé ẹ kò lọ gangan nìyẹn nọ́mbà fifty million ló ń talẹ̀ nínú estate ẹjọ́ ti yé ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó wà lórí ẹ̀ yìí máa ṣe kí ni máa dá ṣìyẹn fún un. bonus. ok ìwà kan àkọ́kọ́ kọ́. that is million naira so structure tó wà lórí ẹ̀ oh, five million naira. tí mo mí nǹkan nìyẹn tí mo sọ fún ẹ gangan ni pé. ẹni fifteen million naira right. yẹ yẹ yẹ. ṣẹ́rí mi ò ní lè san ju six million naira lọ. six m. ẹ six what ẹ wà ìtumọ̀ àlàyé èwo ni six million láàrin ìta gbangba ìlójú táyé estate ní bíbá ilé nílọ̀tún ilé nílòsì àlàyé. ṣe rí structure tó wà lórí lórí ilẹ̀ yìí ṣé èmi máa polish máa bí wó èmi ní ah. structure tí mi ní plan tèmi tí mi fẹ́ kọ́ sórí ilẹ̀ yìí so this one is just a waste. o ní six million six ẹ̀ máa rí o ti wà á lẹ̀ ó wà á lẹ̀ spakia wà. ṣé transfer lè fẹ́ ní àbí cash. oh transfer ẹ̀ máa wọ̀ okay. Fakia. Bàbá. lọ fún lákàá. One more thing please. Ẹ jọ̀ọ́, ṣe rí lọ́ọ̀yà mi, màá invite lọ́ọ̀yà mi are available. So while we are doing the transaction, paperwork more highly follow. Are we good with that? So Bala. You can pack it. I mean, can you do the you can pack it with me? No question me. Bọ́lẹ̀, ṣorí tí ó ga gọlọtọ̀ to láàrin rẹ̀. Omi fẹ́ kò bọ́lẹ̀ kò gbá ojú ẹ̀ fún mi. Hmm? Kí n kàn dédé bọ́lẹ̀ kí n gbá létí. Yes. Láì tí ó ṣe mi. Yes. I mm-hmm. mean, stop it now. It doesn't make any sense. Kò make sense kankan. Báwo could you, I mean, báwo máa ṣe kan bọ́lẹ̀ kí n kò gbá iná lẹ́yìn tí mo bẹ̀rẹ̀ kí n kò gbá létí? Mo ṣe mí náà. Ó yà bọ́lẹ̀. Má jẹ́ kọ̀rọ̀ sí mi lẹ́nu. Jùbọ̀ jùbọ̀ jùbọ̀ bá èmi náà máa tẹ̀lé ẹ lọ kí ló ń ṣe wá. ó sọ pé kéèyàn wà kí ló forí burúkú yẹ àwọn agan ilé la bábí padà sí báyìí kí ló kí ló kí ló ṣe padà síbí padà síbí padà padà súnmọ́bí. àwọn bọ̀bọ̀ yìí. sọ́ọ̀gùn ló lò wá ni. súnmọ́bí ilé pẹpẹ ilé pẹpẹ ilé pẹpẹ ah, ah. ilé pẹpẹ.

omi omi kí ló tó ń mí ọba yìí ẹ bó ṣe ṣe mí owó ara mi ilẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó jọ kó má jẹ́ kí n ṣe ohun tí mo ṣe ó dá mi lóhùn mo rí sí ọ̀tẹ̀ ẹ mi ò lè gbapá mi ò lè gbẹ́sẹ̀ gbogbo ẹnu ló ti ga ìwé gbogbo jù kí lè ṣe mí gangan ló wù mí kí ni tí mo ṣe fún ẹ ẹ ò lè jáwọ́ kó lọ́rọ̀ mi jáwọ́ kó lọ́rọ̀ mi. jọ ọjọ́ tí orílẹ̀ ẹ̀ tó ti ń fọ orin lólórí rẹ̀ kọjá jọ ta ló sọ fún. Ah. mi ò ní àdé àgbègbè nǹkan tó ń sọ yìí. wọ́n àsìkò ọ̀rọ̀ tí tó tásìkò ọ̀rọ̀ bá tó wàá gbọ́. mi ò wọ bíbá ẹ̀ wọ́n mi má bínú jọ torí ọlọ́run mi ò ní àìdíà nǹkan tó ń sọ̀rọ̀ pa àtọ́ mi ò ní àìdíà ẹ bébì. síbi ìwọ ni mò ń pè ìwọ níyàwó mi mi ó sì jẹ́ kó bá mi mọ́ ara mi please mi ò wá òkè ọmọ yìí ti fẹ́ báyìí mi jẹ́ yes. You're my baby. You're my wife. You're my wife. No, baby mi ò Me, Mi ò fọmọ ẹ, mo help ẹ ni. Kí ni ìfìtẹ̀ o? Àfi bí ìgbà tó jẹ́ pé wọ́n ṣe makeup fún ẹ, wọ́n lo Mary Kay, kọlọ 707. Ó ah. fàìn gan-an. Mo ṣe rí. Baby stop it náà. Ẹ̀rẹ́ sọ́ọ̀bù kan tó ṣe kí ló tó fi mí ṣe yẹ. Ẹ̀rẹ́ ti fi ọgbọ́n ìbàjẹ́ olówó. pẹ̀lú àwọn alágàtà dáàdì sọmọ nǹkan tó ṣe fún mi yóò dà o nǹkan tó ṣe kò dà àtọ́ àtọ́. jẹ́ kí àlá ìfẹ́ gbé sínú mọ́tò kó dì lọ́jú sókun. ló má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ fọmọ yẹn kó dá mú ìhun kúkú kúkú kúkú kú kò yẹ ká ṣe é kò bẹ́ẹ̀ fún ìwà tí ò dá ni ìwà tí ò dá dábàá lòdì sódò tó máa lọ kó kọ́ àti pààyàn ní. ẹ̀ẹ́dẹ́ ìrọ̀lọ́. ìjọ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ìjọ tó lọ. mo ṣì mọ̀ wá tó dá bó ṣe wà yìí kò sí wàhálà season film ni ìmílẹ̀ ìkẹ́ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ò tí ì mọ ọmọ tó bá mọ mẹ o tí ì mọ mẹmẹ tó bá mọ mẹmẹ o ò tí ì mọ mẹmẹmẹmẹ nẹnẹnẹnẹnẹ. you're my wife. you die here. o bẹ ta fún i'm not your wife she's your wife. ṣe bó sọ lọ́jọ́ tó ní o ní kí n sọ sọ́ọ̀rì ìpè right wo ni mo ní tí màá fi gbá etí ẹ̀ àbó sọ bẹ́ẹ̀ o ní assault ẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni nínú ilé èmi mo mọ fíìmù wò bàjẹ́bàjẹ́ láti season one dé season tó bá parí sí àjọba wíwí òfò bàbá yìí fáyẹyẹ bàbá. ìgbọ́dọ̀ yóò mi yóò dá ọ̀dà mi mi ṣe eré báyìí. ẹyẹ náà tún ọ̀nà náà dùn ó fẹ́ ọ̀nà náà dùn ó fẹ́ ọ̀nà náà dùn watch it, your movie, if they didn't move it, baby. I'm gonna join you to watch it. baby, baby, baby, eh, eh. baby, eh, baby, ṣùgbọ́n pé mi ò lè gbé ẹsẹ̀ yìí Tell ò help me. àìfúnra èèyàn ni ọ ló ń jẹ́ káyé ṣe Kristi Olúwa wa àmín àmín àmín. àmín orúkọ Jésù. Ah, mọ́mi wa níwájú Jésù Kristi ọba tí a kò gbọdọ̀ pè jẹ́ irọ́ amúrí àjòjì alágbára kan nínú ilé ọmọ yín. àjòjì alágbára tá a wá ń sọ nípa ẹ̀ yìí ó pinnu láti da ìdílé náà àti pàápàá wọ́n ti pinnu n kò máa gé ìrìn àjò ọkọ yín kúrú. má ṣe ká má dalẹ̀ o. ẹ ẹ má gbọ́. má dalẹ̀ má ṣe ká o. kí ni tàwa lè ṣe sí ẹ jọ torí mo mọ̀ kó sí dájọ́ àṣetì. Ah, ọlọ́run lè jẹ́ ní ìrírí. mọ́mi wa ẹ fọkùnrin balẹ̀. sá. ẹ fi ọkùnrin balẹ̀. ó fẹ́ pọkàn mi. ọlọ́run ò ní jẹ́. bíbélì sọ wípé kò ń ṣe ẹ̀jẹ̀ tàbí ẹran ara là ń bá jà hmm. bí ò ṣe àwọn aláṣẹ àti àwọn alágbára bíi òkun ayérayé ṣùgbọ́n kò sí bí agbára náà ṣe lè wá tó kò sí bí agbára náà ṣe lè gbòòrò tó tó fẹ́ borí agbára ọlọ́run àdúrà la máa fi ṣẹ́gun bí ogun náà ṣe lè wù kó tó àdúrà la máa fi wù palẹ̀ tí ó náà tó ẹkùn yín balẹ̀ ah. arábìnrin tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ìgbà wo la lè rí òun àti ọkọ yín. inú wa predictable náà kí n tó kúrò lé sí wọn ti kúrò lé. àwọn méjèèjì. ní ìmọ̀gbà tán tún máa jọ dé eh, ẹ ṣe jẹ́ kí mi fojú sílẹ̀ wo time tó bá wà nílé kò bá jọ la kò bá jọ tún la kò bá jẹ next week anytime kí n wá pé mo má pè mí lọ. ọ̀dà ẹ̀jọ̀ ẹ má bínú ṣé mo ṣe pè mí lè ní tiẹ̀ wá náà torí gbà tó sọ tó rú mi lójú náà mo ṣe ní bá mi pàdé ẹ̀ lónìí kó wá pàdé yín gbogbo ohun tó dẹ̀ ṣokùnkùn sí wa ọlọ́run ti táṣìírí ẹ̀ báyìí wíwá tó wá sọ èèyàn bá ṣe máa lọ́lẹ̀ wọn lóòótọ́ á pè mí tó lọ́rùn wọn kì í gbélé mọ́ alátìkẹ́ wọn ò dúró ńlé mọ́ á pè mí tó bá ti pè mí máa pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ ju ọjọ́ ìwà lọ́ọ̀ olúwa tó bá ń sagbára dọ̀tún tó bá ti pè mí máa pè mí àlọ́lẹ̀ mi. ẹ fọkùn mi balẹ̀. ṣálápàbọ̀ lójúbọ nítọ́ ó lè má látúnṣe mọ́ gbẹ́jà oníyì mọ́sáfẹ́ yóò lọ́la ṣáájú ó léwu. Ah, ọkọ mi ṣàlàfíà ní kásì pásítọ̀ hmm, káàsán o ǹlẹ́ o ọkọ mi ṣàlàfíà ni ẹ ǹlẹ́ o ẹ ǹlẹ́ o. Ah, bọ́dà tó ẹ bọ́lá ṣe wá ókè wọ́n mọ̀ kí. báwo ni obìnrin ṣe jẹ́ nínú ilé yìí. <laughs> ilẹ̀ lọ́jú òun ẹ̀yìn èèyàn. ẹ̀jẹ̀ ò ṣe bèrè lọ́wọ́ tó bọ́lá nǹkan tó tí ò ń bọ̀. mo ti jókòó síbi kọ̀ọ̀kan gá ògo ẹ̀rù ibi kan kò bá mi ó akọ́wé okòlùwà ilé ìṣọ́ agbára ni olódodo sa ọbẹ̀ ó sì yè àyà yóò pa àwọn àjòjì ẹ̀mí wọ́n sì máa fi ìbẹ̀rù gbọ́dọ̀ sẹ́kù níbi kọ́wọ́ fi wọn. ìlú ọlọ́pàá kò sí ẹni tó lè yẹn kúrò lóde yìí tábọlá àjọ lọ. irọ́ ló pa a kọ́ wípé ilé ìṣù agbára ni olódodo sa ọbẹ̀ ó sì yè. ìlú ọlọ́pàá ó ṣe ìpè lọ́wọ́ kan ti tábọlá tó ń bọ̀. ọ̀rọ̀ bẹ́ẹ̀ jẹ́ kí n tètè máa lọ àrùn ọjọ́ mùsùlùkùn tí má tètè dé ibiṣẹ́ n ti bá ṣe lónìí náà pẹ̀lú ètò tí wà nílẹ̀ tẹ́lẹ̀ a tún gbé pẹ́lí so bàbá ìrọ̀lẹ́ ti promise mi pé àwọn aṣọ gbogbo wọn mi lẹ́yìn so. ọlọ́run á jẹ́ kan fún ẹ lówó lẹ́yìn. àmín àmín àmín. tá a bá rí owó fún lẹ́ni mi mọ nǹkan tó lè sọ tá a bá ti rí i bó tiẹ̀ jẹ́ nǹkan díẹ̀ ká tẹ̀ fáwọn landlord náà ẹ àti last month láti dá fún kẹ́tìkà yẹn ó dẹ̀ mú pé máa yẹn lágídí. that's all right. Um, máa bá yanjú ẹ̀ ṣe ti gbọ́ má bèrè e lẹ́mi sókè o. ní akémi náà ti pè woman tó ní ọmọ fún mi níṣẹ́ rẹ̀ ní láti mi ò fẹ́ kó máa dààmú ara ẹ̀. Ah, báwo mo ṣe ní dààmú ara ẹ kí ti pọ̀ jù lórí ìwọ náà. mi ti gbọ́ but má ṣiṣẹ́ lẹ́yìn èmi mo fẹ́ lọ gbowó nínú àwọn. ibo ohun tó fẹ́ gbà gan ṣùgbọ́n ká gbogbo nǹkan tó. àwọn ọ̀rọ̀ yìí máa ṣiṣẹ́ lọ́la ah má stress ara ẹ I don't you to stress yourself please okay jáde o tí bá dé tí bàbá ẹ̀ wọ́n dùn mí o. I'll see you later, baby. It's my baby. Mm. Hello. Hey, now, you share. jẹ́ kí mi ò dùn cause mi ò bá dùn ó tún lè me ní ọ̀nà please make sure you pray for me I'll see you soon. ènìyàn ìmúra èèyàn ni ọ́ ló ń jẹ́ káyé ṣe dàbó ti dàyàn ọ́ àfúnra ọmọdé mà ní ọ́ lọ́ṣẹ̀kú pọ̀ mọ́ ọ̀dẹ́ ṣé funfun ni àbí dúdú ṣe bá ń fojú ara wa rí ọ̀rọ̀ ìfojú jẹkùn bọ̀ àbí apanijẹ́ ọ̀rọ̀ ìfojú tuntun nígbà mìíràn ṣó lè pani jẹ́ o àbèrà. ta ló fọ́ búlọ̀kù mi tẹ kó sí ẹni tá a fi búlọ̀kù sí ta ló fọ́. ọ̀gá. ẹ ẹ wá wá bí ọ̀gá ẹ pè mí nì ẹ jẹ́ kí n tètè gbé ní àrọ́jọ́ ọjọ́ búṣolókun. ṣé ayé ló ń ṣe é ni àbí wọ̀n mi ń ṣe ayé bíi ti bá òòsà. Ah, ta ló fọ́ blọọkì ibi tẹ́ gbé blọọkì sí. Ah, àwọn ni àwọn ọlọ́mọ ń ṣòpá àwọn lágbára ẹ̀rọ ga méjì méjì lọ máa ń gbé èmi ẹyọ kan ni máa ń gbé torí mo mọ̀ wípé ó lè lọ fọ́ bí mo ṣe máa ń gbé lẹ́yọ kọ̀ọ̀kan àwọn á máa ṣòro pé àwọn ní sọ Michael wọn á máa gbé méjì wọn á máa gbé méjì ibẹ̀ lọ ti máa ń sàdéra wọn báyìí lọ́ fi fọ́ gbogbo ẹ̀ tó pọ̀ ń bẹ ẹ bí wọ́n. àwọn o ẹyin èmi ni mo fẹ́ blọọkì wọ́n mm. dẹ̀ tó fẹ́ máa parọ́ mẹ́lẹ̀dá mi ah. ẹ wo orun gbẹ̀bí rúkẹrẹ àgbàdo ẹ má dá lóhùn o ló ń fọ́ búlọ́ọ̀kù látọjọ́ yìí o òun ni o. mo tiẹ̀ jẹ́ rí ẹ̀ àwọn òṣèṣẹ́ máa bá mi ṣiṣẹ́ wò mí. ọ̀gá ló ń pa. wo ìwọ láyé ń ṣe. bẹ́ẹ̀ni. wíì ti bá wọ ọ̀gá. kó ṣẹṣẹ máa bá mi ṣiṣẹ́. ìjọ́ tó ti bẹ̀rẹ̀ ṣẹ́ ń bì tó ń gbé búlọ́ọ̀kù kọ̀ọ̀kan tó ń ṣe gẹ́gẹ́yẹgẹ́ mo ti mọ̀ pé olórí bí yẹn. Ah, àbòsí àbòsí é nu. ẹ because day one ò fọ́ búlọ́ọ̀kù oh god. day two ò tún fọ́ búlọ́ọ̀kù de three o four mẹ́ta ìgbà tó máa fi lóṣù kan wà fọ́ ọgbọ̀n tó o máa bà tèmi jẹ́ tó bá fọ́ gbogbo búlọ̀kù tán èwo la fẹ́ fi kọ́lé. o mọ ọ̀rọ̀ mi ò pariwo nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo àwọn iṣẹ́ tó ti ṣe à á fi owó yẹn à á fi di owó búlọ̀kù tó ti fọ́ ó lówó kọ̀ọ̀kan gbà bí dem wòmí má jẹ́ kó pé ìṣẹ́jú méjì kò kúrò ní sísè. ọ̀gá ẹ lè ṣe bẹ́ẹ̀ pẹ̀lú mi ẹ mọ condition mi ẹ mọ condition mi ẹ wò ẹ má dára àbàdàn ìlú òun irọ́ ń pa o irú ń pa o. ọmọ condition yẹn. ẹmu condition yẹn jọ dúró lọ́hùn. condition yẹn gan-an òun ni mò ń sọ pa ẹ̀ torí tó bá fi bí ilẹ̀ ẹ̀ wò ó pariwo sàn. gbé condition burúkú kò mí o ṣé block ló fọ́ màá fọ́ orí tiẹ̀ gan. yes màá fọ́ orí tiẹ̀ gan. wọ́n ní àrùn má fara àrùn má fara kàn mí. well done o ti gbọ́ well done. má fọwọ́ kan block yẹn mọ́ o. kò sí pé wọ́n ọ̀gá ìwọ ará àbàdàn ìwọ ará o ò lè ṣoríire bó ṣe wà o ò dẹ̀ ní kúure pẹ̀lú ìwọ́n bàjẹ́ lẹ́nu mi ó bàjẹ́ lẹ́nu mi kò sí wàhálà. ṣé o fẹ́ kí n fọ orí ẹ. ẹ má bínú ọgá wọn ti ní ìbàdàn tí ò bá kúkú tí ò bá kúkú jalè ojúlówó gbogbo nǹkan lẹ́yìn ṣe ẹ̀ ń parẹ́ ìjalè gbogbo ẹ̀ lẹ́yìn ṣe pọ̀ ìgbọ́ màá mú ẹ o olóṣì yẹgẹyẹgẹ ó máa gbé blọọkù. ọ̀gá ẹ tún ṣépè fún mi ṣẹlẹ̀ tí mi máa lọ wá sí ibi èpè báyìí ah, ó ga o ó lè kúrò o ó gbàjẹ́ lẹ́nu ni kò sí problem. ìjọ tó rọ ẹ má bínú torí ẹ̀ náà àti dá end of the month tó ṣe bá ti parí a máa san ẹ jọ. end of the month again. ṣé three months ago kọ́ lẹ dá month fún mi mo dẹ̀ mọ́ wọ́n fi ń lára balẹ̀ kóṣù ìparí ẹ jẹ́ wọlé ọdún kan ẹ san ọkàn yín dẹ̀ balẹ̀ nílé onílé. kò balẹ̀ o ọkọ kò balẹ̀ rárá o. ẹyẹ wo mi dáadáa tẹ bá wò mí dáadáa máa rí pé kò sí comfort nínú kò tẹ̀ ń fẹ́ kọ́ lọ́run fi wá lọ́kàn náà. ẹ ṣe advice tèmi lélẹ̀. ìjọ ẹ̀ka ẹ̀kan jọ torí ọlọ́run. ẹ rà sá. ẹ káàbọ̀ ṣé wàá pa. ẹ ti kó wọlé dé. kí a ti kàwé. Um, ẹ má bínú ẹ ṣe fún mi di alẹ́ kí wá. Um, ẹ sà ẹ jẹ́ kí n wá rí yín lọ́fíìsì lálẹ́ a máa sort everything. kí lè fẹ́ rí mi fún lọ́fíìsì. yẹ mo fẹ́ wá sort out ọ̀rọ̀ owó yẹn náà ni mi ò fẹ́ eh. kí a máa pariwo torí àwọn aráàlú. kí ló dé tán lè gbọ́ kí lè máa jẹ́ olé fún tẹ bá mọ̀ pé ìfẹ́ kéèyàn gbọ́ kí ló dé sanwó-olé three months ago lẹ́bẹ̀bẹ̀ pé kó di mọ́ǹtì mo mọ̀ mọ̀jọ kó sùn parí kí ló ti ń dá kí ló ń dilé o. oṣù yẹn kò tí ì parí tán ẹ jẹ́ kó parí. kò tí ì parí tán. ó kù two days. ó kù two days. ẹ bọ ẹ má wọrí màá rí iná lẹ. ẹ gbọ́ ẹ̀yin náà ẹ fi ayé sí ṣù ẹ̀ tó nílé ẹ lọ bèrè tán talẹ̀ ẹ find out iye tán sọ foundation kẹ mọ iye tán sọ kẹ wá kọ́ ilé kẹ gbàdúrà kí ẹ̀kọ́ máa jẹ́ ilé wọlé ṣé ẹ sọ fún dalai mọ̀ ṣe lójú ẹ tó nílé ni ó ń sọ̀rọ̀ ló fi kọ́lé ẹlẹ́fẹ̀ẹ́ bí páàdì ẹ̀ tí ìjẹun lé ni kọ́ má bínú. ẹ ẹ ó ti lóun máa rí yín ní ní ọ́fíìsì ní ilé ni ó máa rí yín sí. máa rí títí alẹ́ mọ́rọ̀ lẹ́nu. wà á wá rí mi lálẹ́ wọ́n ń sọ ẹ máa yan kí nǹkan kọ̀ọ̀kan pa o táyé ò bá ṣe gbé fún yẹn wá kan ṣe kan o tí mi ò bá ti rí ẹ lálẹ́ yìí gbàgbé kó ti gbélé yìí bẹ́ẹ̀ jáde lẹ́rẹ̀ẹ́ jáde lélẹ̀ẹ́ ṣé o ti gbọ́. kò sí problem. ẹ ṣe bọ. mo wá rí i. àìfúnra èèyàn yàn yàn ló ń jẹ èèyàn jẹ̀bi o ẹ̀ẹ̀kan láyé jẹ́ ká lè mọ̀ bí a ó gbẹ̀sẹ̀ sí i ni o ènìyàn níbí máa pọ̀. tọ́wọ́ bọ́lá tọ́wọ́. kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí báyìí báwo la ṣe fẹ́ rówó lẹ́sàn. Ultimately, I'm trying not to even know me. trying to figure out something. Ibi iṣẹ́ tó dán kọ́, o kàn dé òòsàn kankan, alpha èlò náà ti fún ẹ bí a ti máa wówó díẹ̀ kù bí a ṣe ti ẹ̀nà ká fi gbogbo àwọn onígbèsè tó kù sílẹ̀. gbogbo nǹkan tí mo sọ náà ló ní ìhun. wọ́n ti sáàkì. wọ́n sáàkì. ṣé o máa ń sáàkì yàn níbi iṣẹ́ blọ́ọ̀kì ni. ṣé ìbéèrè tó béèrè lọ́wọ́ mi yẹn náà ìgbà sọ fún mi pé àwọn sáàkì mi ó yà mí lẹ́nu mo rí i pé iṣẹ́ block kí lè ṣe mí kí ni mo ṣe. Ah, kí ló ṣe. kò yé mi kò yé mi the only thing ti supervisor yẹn kàn mú mẹ́nu ni wípé block tí mo fọ́ ti pọ̀ jù ṣé wàá máa lọ. ṣé tó fọ́ block ni. Ah. fọ́ block. fọ́ block. mi ò ní nǹkan mi ò lè má ṣẹlẹ̀ má ṣẹlẹ̀ ó ní ó máa dùn blọọkì mélòó ló ló fọ́. well èyí tí mo rántí bẹ́ẹ̀ bí sixteen yeah sixteen i mean babe ó mọ̀ mọ́ àwọn èèyàn ló máa ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ kí nǹkan bẹ́ẹ̀ má máa ṣẹlẹ̀ ó dàbí ẹni tó ń tẹ̀yìn ni kò sí ẹkùn kan yìí máa máa fọ́ lọ́wọ́ ẹ̀ náà ikú tó ṣẹlẹ̀ nìyẹn ó lè máa wò ó ṣe kẹta mi ni o there is one particular guy ṣorí bọ̀ yẹn orí ẹ̀ dàbí ẹ̀yìn àwòbá yẹn bọ̀bọ̀ yẹn ya wèrè tó bá ń wá ta náà dì ń gangan ni ta náà dì mí mẹ́ẹ̀ òun ló jẹ́ kán lé mi oṣù kò ṣe kẹta mi ní ìmọ̀ tí mo rà ń gbà ní ìmọ̀ tí mo ṣe. sọ́wọ́ ṣe lè gbé gbogbo ẹni ẹ̀ sàn kókò gbẹ́ni ẹ̀dá kẹ́kọ̀ọ́ má sọ̀rọ̀ rárá tọwọ́ bọ́lá láàárín oṣù kan ìbọn ti fọ́ búlọ̀kì sixteen ìjọba ìṣirò ti sixteen jẹ́. ìwọ ìwọ ìwọ ti ẹ̀ kọ́kọ́ rè náà ibi tó bá ti mọ̀ pé ayé ń ṣe é gangan gangan gangan àwọn ibi tó ń ṣe é wọ́n lè dúró ti ẹ̀ gan wọ́n tẹ̀lé everywhere níbi mtn ibi tó wò ti mọ̀ ò ṣiṣẹ́ láti ọ̀nà first ìgbà tó di twenty something wọ́n sàkẹ́ nítorí four block ìwọ wà sọ wípé sixteen bíi sixteen wípé kò ní ṣe kó má ṣẹlẹ̀ ìwé tí ìsìn tí wọ́n mú ìwé onírò kan tó lè dàbí ẹ̀yà wọ́ ìwọ ìwọ ọlọ ní fúnkẹ́ kò dé kí n ṣe ìwọ burúkú ọwọ pọ kò fi ṣe ìṣeré gangan tó lọ fi fẹ́ mi tọwọ́ bọ̀ lápò fi ṣeré mo ti ń ló mú mi gba church street lọ́jọ́ yìí kí ló mú church street mò ń lọ mò ń lọ owó ìpàdé mi ó dá mi dúró ìgbà tó dá mi dúró mo fẹ́ mi lóyún mi ò fẹ́ mi ò gbà ó bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ mi lóyún mi lóyún mi lóyún mi sí tí mo fi gbà ìgbà tí mo gbà ló kì í lọ rẹ̀ kí ni mo lè gbọ́dọ̀ yìí kí ni mo kúrò lọ rẹ̀ tí mo ní ìgbà ní tọwọ́ bọ̀ lá ṣé bí mo kọ̀ kọ́ tọwọ́ bọ̀ lá yẹn fún ìbúkọ̀ fẹ́ mi ìgbà kí n ṣe. ènìyàn ibi máa pọ̀ wọlé gan ènìyàn ibi máa pọ̀ láyé yọ ṣẹ́ǹbì wa èèyàn yọ ìfúdùá. àìfúnra èèyàn ni ọ ló ń jẹ́ káyé ṣe dààbò ti mami mami ọkà sọ. kò kò ń ṣe dáadáa o. mami ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ wà bẹ́ẹ̀ gbèsè ayé mi dẹ̀ ń jóná lọ ṣé ó dìgbà tó bá jóná pé irú kẹ tó mọ̀ pé nǹkan ṣe mi. mami ewu ewu ewu ayé mi lóde náà iṣẹ́ kìíní bọ́ lọ́wọ́ mi kejì bọ́ lọ́wọ́ mi kẹta bọ́ lọ́wọ́ mi ẹ ṣé nígbà tí ìyàwó bá kó kó òun lé mi kó sọ wípé òkè òun ò lè bó lóṣìṣe mọ́ mami ewu mi lè rògbé sí ayé mi bó ṣe rí náà ẹ wá yé mi náà ẹ wá yé mi náà. èmi náà ò kì í mi ìṣàbíamọ tó ń jókòó mi ìṣàbíamọ tó ń wòran mo ń gbàdúrà kó dìrà kó tó bá pẹ́ tó bá yọ ọlọ́run àgbàdúrà ni wọn náà gbèmí náà igi tá a máa fi jẹun òun ni mo wá ṣàjọ. màmí ẹ̀yin náà ẹ wò ṣó yẹ kẹ́ yìí máa ṣe gbogbo ilé ṣé ètò tí ṣùgbọ́n ṣe gbogbo ilé yìí igi tó wà nílẹ̀ ìbí yẹn fẹ́ ta ni mi ò mọ̀ ẹ fẹ́ fi dáná tẹ fẹ́ jẹ ṣé ètò tí ṣùgbọ́n ṣe gbogbo wàhálà yìí lábúrò wàhálà tẹ ṣe tẹ fi rán mi lọ sí iléèwé tí mo fi graduate mami ẹ sùn o mi nípa ọ́fì ẹ sùn o ẹ sùn o màá dé ìwà wọ́ọ̀kọ̀ máa fi ṣàdá màá wọ́ọ̀kọ̀ máa fi ṣàdá. má ṣe nǹkan tágbára ẹ̀ ò ká o má kọjú tulu ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o bàbá ò wá wọ̀rọ̀ kan fi ṣàdá o òun lọkọ̀ wá ṣe balẹ̀ o ṣọ́ra mi ti yẹ mo fi ọlọ́run ọba mo fi bẹ̀ ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà o tó bá pẹ́ pé ọlọ́run àbá mi dá yín lóhùn o àti wọ́ àtàwọn àbúrò ẹ̀ ọlọ́run àbá dá yín lóhùn o ṣé mo pé bàbá ẹ̀ àkànjú mo ń kí ẹ̀ dá lóhùn o. mo ń dá lóhùn mo ń dá lóhùn ẹ̀yin ẹ̀wù ẹ̀wù ẹ̀wù ọmọ ẹ̀wù ẹ̀ ọ̀dà ọ̀dà ẹ̀ inú ìṣẹ́ náà lọ gbé sí òun náà ti dàgbà sínú ìṣẹ́ sí ẹ̀ èyí tó bá dẹ̀ jẹ́ pé mi nǹkan kò bá dà ẹ wà ọmọ ọlọ́mọ ẹ máa mi máa mi máa máa jẹ́ kẹ́ mọ̀ bó bá yẹ jẹ́ máa máa pè yín máa pè mo ń sọ fẹ́ látọ̀rọ̀ ìbọn nìkan tí ò da o mo fọlá ń bẹ o. màámi kí ló ṣẹ̀gbọ́n mi tán bínú lọ báyẹn. ara nǹkan tó ṣe wá iná ni torí ẹ̀ ló ṣe wá. màámi ẹ máa sùn ṣe máa sùn kí lè fẹ́ kí màá bí wọn máa ṣe ẹjọ́ tó. máa gbọ́rọ̀ orí burúkú tẹ̀ ń sọ lẹ́nu sùúrù òṣìwò ni kí tún ní fún yín ẹ sọ fún mi látijọ́ yìí kí ní sùúrù kí ní sùúrù kí tún ní sùúrù lónìí mo wá gbowó mi ni ẹ wọlé kẹkọọ mi fún mi látọjọ́ yìí kí ló dé ṣé òun ṣoore ni mo ṣoore fún yín ni ẹ ṣé tó bẹ jẹ pé gbogbo àwọn kọ́sítọ́mù àbọ̀ ṣe ń gba ọjà lórí mi tán mú owó wá ṣé ìmọ̀ àbọ̀jà lórí mi ni. obìnrin kí ni ẹ kàn ní sùúrù fún mi bẹ́ẹ̀ ṣe ìbẹ́yìn pariwo ní àwọn neighbors wọ́n wà mí bá wọ́n wà kí ló ń pẹ́ láwọn neighbors kí ló kàn mí pé láwọn labours yín lẹ́yìn ìgbà gbọ́dọ̀ lè mọ owó mi jáde fún mi kí ló kàn mí pé láwọn labours yín nígbà tẹ́yìn wá gbọjà lọ́wọ́ mi ṣáà ìsọ pé kí n má pariwo ẹ́ ok ẹ lọ kọ́wọ́ mi wá tẹ̀bà fẹ́ kí n pariwo. ẹ̀wọ̀n bó ṣe ẹ̀wọ̀n lè kọ́wọ́ mi ẹ̀wọ̀n bó ṣe ń gbọ̀ lójú kan kẹ́ mọ́ kọ́ kọ́ lọ mọ́wọ́ mi wá fún mi jàre. ẹjọ etí ń pariwo jọ ẹwọn èèyàn máa gbàriwo yẹn ẹ ẹ kọ fún mi títí di bóyá bí ìrọ̀lẹ́ kọ́kọ́ mi fi dé tó bá ti dé olóṣìṣẹ́ ni máa kó wọ́n fún yín. nírọ̀lẹ́ láti bí oṣù mélòó ṣé ń gbà tẹ́yìn fẹ́ wá gbàwìn ráìsì àti ẹ̀wà lọ́wọ́ mi sẹ́yìn sọ fún mi pé ó dìgbà tọkọ yín bá dé bó bá kó ń wá rọ̀lẹ́ kẹ́tọ́ máa tómi lójú bí egbére ẹ sọ fún mi ẹ wọ́n lẹ́sẹ̀ máa ń bẹ̀rẹ̀ pàápàá ìlú tó kúrò bí báyìí kí kọ̀ọ̀kan yín dúró láago mélòó máa gbọ́ mi kò sí kọ̀ọ̀kan tó kàn mí ẹ wọ́n lẹ́kẹ̀ lọ́wọ́ mi fún mi ni. àwọn amúnibú ni amúnisẹ́ lọ́rùn máa fi gbèsè sọ́sọ́ ẹ wọ́n lẹ́kẹ̀ lẹ́kẹ̀ kọ́ dá ìtẹ̀jẹ́ àjọ wọlé. kí ni kí lọ ṣe bí tí màá ti sáré bí tí mo dúró sí ni màá ti gbowó mi bí tí mo dúró sí mi ò ní kúrò bẹ́ẹ̀. ẹ̀wọ̀n bàbá èmi ò sọ wípé gbogbo nǹkan tẹ rí ò dà o orí ọmọ ológo tẹ pè mí mi ní kò rí bẹ́ẹ̀ o àmọ́ ṣé ẹ̀yin mọ̀ wípé tí sùúrù bá ti ń pọ̀ jù ó lè ó lè mú ọkàn èèyàn kó máa ṣe ségesège ni ẹ ọdún wo ni mo fẹ́ ní sùúrù dá nígbà tẹ gbé fàyín yẹn tẹ bẹ̀rẹ̀ sí ní gbogbo tẹ gbẹ wo gbẹ ẹ sọ wípé ẹ gbàdé ẹ ló kù ẹ ológo ni ẹ èmi ò bá ń jiyàn mi ò bá ń jiyàn kó n pè àmọ́ sà ojú ń tì mí ládùúgbò ẹ mọ tó máa ń pè mí ni graduate for nothing graduate for nothing brilliant for nothing i mean Baba, mi ò ní parọ́ fún yín ojú máa ń tì mí mú àwa ẹkún mu mi mi ò kì í ṣọ̀lẹ kò sí nǹkan tí mi ò sì ṣe. tọwọ bọlá ọmọdé rẹ ò mú òun òun pè lẹfọ. ẹ wá nǹkan ṣe sí o. ṣé mi lè rí nǹkan kan látọ̀dọ̀ rẹ. bí kí ni. ìlú òdi ìyá rẹ irú ìdí màmí ìyẹn ló kéré jù bí mélòó lẹ fẹ́ sí ọ̀la. má dalẹ̀ má ṣe ká o ṣóun làṣírí ayé o ẹ wo bí ọ̀rọ̀ padà já sí àṣírí tó ń bẹ níbẹ̀ ń gbé o dákun máa fa gbùn ro kígbùrù máa ń fa gbó. wọ́n ní kí ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. Ah. ọ̀la lásàjù kẹ́kọ̀ọ́ fẹ́ẹ́ ní. mo ń bẹ pẹ̀lẹ́ mo ń bẹ pẹ̀lẹ́ báyìí ó yá pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ẹ pẹ̀lú ọ̀tọ̀ ọ̀bọ̀lá. kí ló ṣe wọn. mi mọ èmi náà bá ọmọkùnrin pa ṣubú ni. yàtọ̀ ọ̀bọ̀lá. yàtọ̀ ọ̀bọ̀lá. ọ̀padà fa ayé sílẹ̀. èmi ló dé tójú mi kọrin lọ́wọ́ báyìí. ọba ẹ ti ṣèkà fún mi kàbíbò. ẹ sọ fún mi pé ẹ sọ fún mi pé màmí máa kú ni. ìjẹ́ wọ́n béèrè pé iṣẹ́ wo ni èrò tó fẹ́ ta fẹ́ lò yìí ó ṣe. èèyàn burúkú ni yóò bàbá èèyàn burúkú ni yóò. tọwọ́ bọlá. ẹ ṣé mi ìbéèrè lọ́wọ́ ni pé kí ni ìró ní í ṣe pẹ̀lú nǹkan tó wà lẹ̀ ẹ ṣe sọ. láti gbàgbé bó ṣe ń jọsẹ̀ mọ́lẹ̀ bíbá yìí pé àlọ́ owó owó owó lọ́ọ́ tẹnu mọ́ òun ò béèrè pé sẹ́wọ̀n láàfin ò ṣe. ọ̀rẹ́ ti pa mí níyà ìpa ẹ̀ mi olùpa ẹ̀ mi owó tí mo fẹ́ ní ṣèbí èmi kí lè fi tọ́jú ìyá mi náà ni. ìtorí ìyá rẹ lọ sí ń ṣe gbogbo wàhálà tó ń ṣe tí ìyá rẹ bá ti kú ṣèbí ó ní àbúrò ó sì nẹ́gbọ̀n ó sì máa bọ́ àbúrò ìyá rẹ àtẹ̀gbọ́n ìyá rẹ sórí lẹ́yìn oṣù mẹ́ta tóun bá ti dọ́wọ́ rẹ tó ti lówó gan ọ pàdé ọmọbìnrin kan lọ́nà o sórí ọmọbìnrin yẹn òun lajú ìrẹ o gbogbo nǹkan kí nǹkan tọmọbìnrin bá ti ń fẹ́ gbogbo ẹ̀ lọ́wọ́ àṣẹ fún ọ sọ ọgbọ́n mi. lóòótọ́ nítorí ọbọ̀lá jẹ ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n ọlọ́run aláàánú ni kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó dáríjì ẹlẹ́ṣẹ̀ tẹ́bọ̀ láti sáwọ́ bíi kọ̀kọ̀ gá ògo ó dẹ̀ ti jè ìwọ ni kò finú ilé yìí sílẹ̀ àti agbègbè sílẹ̀ kò fi ìdílé sílẹ̀ ní orúkọ Jésù Kristi náà ṣáṣọ yá gbẹ́gà fire àti ọlọ́pàá yọ̀ fọ́yù. Fire! Fire! Maliki Zaya! Fire! Fire! Kí ló ṣe? Kí ló ṣe? Ẹ máa gbà mí. Ẹ fọwọ́ sílẹ̀. Ẹ máa gbà mí. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ah, Ó yá gba ìmọ̀lá Adá. Ó yá gba ìtura. Iná ọlọ́dún àkókò ọdún àgọ́ yìí lọ. Gbogbo ìbọ̀dẹ̀ tó wà ní àgọ́ ìyá gbúdọ̀ sọ̀nù lórúkọ jésù kristi násàtì ni wọ́n pa fún wa lórúkọ tó jogbo orúkọ lọ wípé ní orúkọ jésù kristi násàtì gbogbo kúkú máa wólẹ̀ kí gbogbo àwọn kò sì máa jẹrọ ní olúwa ìjẹ tó bá jẹ bóyá bẹ́ẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ tí wọ́n dá bẹ́ẹ̀ tí wọ́n àgọ́ àìkó gba ìwòsàn àgọ́ àìkó gba ìwòsàn iná olódùmarè alákòó kó máa jó gbogbo tó wà nù ayé ẹ lọ ó yà gbà mí láàdá ọ̀rọ̀ ìtura ní tiẹ̀. bọ́ọ̀kì yóò kú ọ̀bí ṣó ti filẹ̀ ẹjọ́ bó ló ń gbà lọ ah, olúwa olúwa mo mà dúpẹ́ o. thank you Jesus. Ah, mo dúpẹ́ ọlọ́run. thank you Jesus. iṣẹ́ ògùn ti wà ókè. kò sí àwọn tó máa ṣe. olúwa mo dúpẹ́ kò sí nǹkan kan àgọ́ ara yìí ni no ìyẹn ti lọ ó ti dóhun ìgbàgbé kò lè gbé mọ́ táyé lọ́wọ́ àmín o jésù ṣùgbọ́n ọkọ̀ tí mo fẹ́ kẹ́ mọ̀ mọ́ mi wá ni. bọ̀dà Tọ́bọlá wọ́n ní láti kó gbogbo nǹkan tí wọ́n fi agbára òkùnkùn tí wọ́n fi kó jọ wọ́n ní láti kó gbogbo ẹ̀ jọ wọ́n máa wá ta gbogbo ẹ̀ wọ́n máa lọ fún àwọn aláìní nígbà náà ni aláṣepé àwa ṣe àṣepé láyé wọn tó pé bíbélì sọ fún mi wípé ohun gbogbo ló ní ìgbà àti àkókò tiẹ̀ ọ̀tọ̀ ni àkókò bíbí ọ̀tọ̀ ni àkókò kúkú ṣé rí àkókò tí ọlọ́run dá láti bless wọn láti sọ wọn dẹ ní ìbùkún díẹ̀ báyìí ló kù ṣùgbọ́n àwọn fẹ́ ràn ọlọ́run lọ́wọ́ ṣàmọ́ pé bẹ́ẹ̀ ni sọ pé tí ìpìlẹ̀ bá ti bàjẹ́ kò sí ìgbà tí olódodo fẹ́ ṣe mọ́ gbogbo nǹkan tí wọ́n fẹ́ gbá òkùnkùn kó jọ gbogbo ìpátá wọn kó jọ wọn wá tà láì nǹkan ṣoṣo báyìí gbogbo ìpátá wọn bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ àti ilé. ọlọ́run mi <laughs> kò ń ṣènìyàn tó ń parọ́ bẹ́ẹ̀ ni kò ń ṣènìyàn tó ń ṣèké gbogbo ẹ̀ pátá ló máa ta nígbà náà ògo ìkẹyìn wọn á pọ̀ ju ti ṣáájú lọ. Ah, ó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni ó ti dáa ṣé pẹ̀lú ilé náà pẹ̀lú mọ́tò bó ṣe di gbogbo ẹ̀ pátápátá kálàáfíà ṣá ti wà kí n máa rí wọn láyọ̀. mọ́mi wa ẹ fi ọkùnrin balẹ̀ ọlọ́run kì í parọ́ bẹ́ẹ̀ ni kì í ṣèké ilẹ̀ lójú òun ẹ̀yìn lọ. ẹ jẹ́ rọra yíyọ yíyọ. àìfúnmá èèyàn yàn yàn ló ń jẹ́ èèyàn jẹ̀bi ọ́. ẹ̀ẹ̀kan láyé jẹ́ ká lè mọ̀ bí a ó gbẹ̀sẹ̀ sí ni ọ́. ènìyàn ibi máa pọ̀ wọ́n lè kọ́. ènìyàn ibi máa pọ̀ láyé yíyọ ṣẹ́ńbí wa èèyàn yọ evil drive àìfúnra èèyàn ni ọ́ ló ń jẹ́ káyé ṣe dàbó ti dàyàn ọ́ àìfúnra ọmọdé mà ní ọ́ lọ́ṣẹ̀kú pọ̀ mọ́ ọ̀lẹ́ ṣé funfun ni àbí dúdú ṣe bá ń fojú ara wa rí ọ̀rọ̀ ìfojú jẹkùn bọ̀ àbí àpá ni jẹ́ ọ̀rọ̀ ìfojú tuntun nígbà mìíràn tó lè pani jẹ́ ohun ọ̀wẹ́ ni ẹ̀jẹ̀ àbíra ń wá. ọ̀rọ̀ yìí máa gbọ́ngbọ́n o ká fúnra ṣe onílé tí yóò bá ń fúnra o lè ní ọpọlọ. ilẹ̀ lójú òun ẹ̀yìn ẹ̀jẹ̀ rọra ni ó ní àìfúnra èèyàn ni ó ló ń jẹ́ èèyàn jẹ́.